QH, QH, QH Radio. From Accra to the world, omilẹ̀ títí ó kárí ayé. QH Radio làwa ń gbọ́. Fún ròyìn tó kún rẹ́rẹ́, àtètò tó yọrantí. QH Radio làwa ń gbọ́. Fèrè ìdárayá, àtọ̀rọ̀ òṣèlú. QH Radio làwa ń gbọ́. Ẹ bá wa dòwò pọ̀ ajé ó bugbájẹ́. QH radio làwa ń gbọ́. gbogbo ènìyàn ó yá ẹ jẹ́ ká dìjọ́ gbọ́. QH radio làwa ń gbọ́. káàkiri àgbáyé eh, ni wọ́n ń gbọ́ wa. QH radio làwa ń gbọ́. from Accra to the world ó milẹ̀ tìtìtìtì. QH radio làwa ń gbọ́. dádì àti mọ́mí ẹ má gbé kúrò níbẹ̀ ó pọ̀. QH radio làwa ń gbọ́. QH radio làwa ń gbọ́. iléeṣẹ́ QH radio tá a wà ní Accra ní orílẹ̀-èdè Ghana a kí gbogbo ẹ̀yin tẹ́jú olólùfẹ́ wa pé ẹ kú dédé àsìkò yìí ṣé àlàáfíà lẹ gbogbo lè ń kọ́ wò ǹjẹ́ ká máa kí pé káàárọ̀ lápá ibi tó jẹ́ àárọ̀ ká máa kí pé ẹ káàsán lápá ibi tó jọ sàn ká dẹ̀ máa kí pé kálẹ́ lápá ibi tó jẹ́ alẹ́ ẹ tún káàbọ̀ sí ìkànnì wa ìkànnì alálùbáríkà iléeṣẹ́ yín iléeṣẹ́ wa tó jẹ́ pé ẹ̀yin gangan lẹ́tí ẹ̀ ní ṣùgbọ́n látàrí pé àwa àti yín náà alájọṣe ni wá ló fi jẹ́ pé ẹ gbọ́dọ̀ a gbọ́dọ̀ túbọ̀ tún kì í dáadáa pé àwa lágbẹnusọ yín bí o torí tẹ ẹ bá fẹ́ ká ṣe èyí tẹ jẹ́ aráàlú tẹ jẹ́ èyí tẹ ń gbọ́ wa ti fẹ́ nú yín la máa ṣe jù Quadri Hamzat olùkọ mi tó ayé gbẹgbẹ àwọn èèyàn ló tó jọ mẹ́ta mo ṣàlàyé fún wa pé àpàdánù ìyá kan ti pé ó ṣe kókó sí wa. àpàdánù mọ̀mọ́ wa ni àpàdánù ìyá kan. <laughs> Ah, àwọn tí ò mọ mọ̀ wọ́n yìí gan wọ́n dárò pẹ̀lú wa wọ́n dárò pẹ̀lú wa. a kí gbogbo ilé pátápátá o pé a kú àárọ̀ ẹ̀ka àsàn bẹ́ẹ̀ náà ni ẹ̀ka alẹ́ àkú ajé àkú ọdún ọjọ́ ajé ọjọ́ ajé mo <laughs> ṣe bẹ́ẹ̀ lọ́dún ajé <laughs> ọjọ́ ajé ọjọ́ tòní àtúntìdé sórí ètò yìí ètò ẹ̀tọ́ kọ́rẹ́ta àfihàn sórúkọ tèmi náà ni Abímbọ́lá Ọlágbájú lẹ́ẹ̀kan sí àkásíkámà kí pàápàá jùlọ alhaji kọjú amusa pé hmm. akọ ara fẹra akọ ara fẹra kù akọ ah, ara fẹra Ghana alhaja receive under point ìyálòde nìyẹn o ìyálòde gbogbo Ghana gbogbo ẹ̀yin fans wa tẹ kí wa náà dúpẹ́ tọ́ra àwọn yẹn kí wa gan wọ́n lọ bá wa kẹ́dùn ọ̀hún dẹ̀ dàrú pẹ̀lú wa wọ́n dẹ̀ ṣàdúrà pé kọ́ ló bá wa tẹ̀wọ̀n sáfẹ́fẹ́ rí mo ní ìyẹn náà ní kókó ẹ̀kọ́ tá a rí kọ́ńbẹ̀ ni pé màmá yẹn ṣe dáadáa púpọ̀ jù hmm. nílé ayé màmá yẹn ṣe dáadáa púpọ̀ jù in fact ẹ̀yin yẹn ṣe gan wa dúpẹ́ lọ́wọ́ yín tó gẹ́gẹ́ bí ìṣe wa tá a gbé wa ó padà sórí ọ̀rọ̀ ọba Elégùṣì o pípadà tí ó dẹ̀ padà síbẹ̀ tàbí kí n sọ pé ọ̀nà tí ọ̀rọ̀ yẹn tó gbà padà olójẹ́ nǹkan tó yàtọ̀ tó dẹ̀ jẹ́ pa ní the public opinion eléyìí tó yàtọ̀ sí people's opinion ọ̀rọ̀ yẹn ẹ̀yin tó bá jẹ́ pé bá a ṣe ń sọ̀rọ̀ yìí ẹ̀ ń gbọ́ wa lọ́wọ́ lórí rédíò ẹ̀yin máa pè wá wọlé ṣùgbọ́n ẹ̀yin tó bá gbé program yìí orí YouTube lẹ ti padà wò ó ẹ̀yin máa send the voice note sí wa public opinion lélẹ́yìí voice tẹ bá send la máa padà play lórí people's opinion a ti sọ̀rọ̀ Elégùṣì yìí ò ní àti mẹ́nu kúrò ń bẹ̀ torí pé ọba Elégùṣì jẹ́ ọba kan tó jẹ́ pé àwọn èèyàn rí ní ọba tó gbáfẹ́ ọba tó gbọ́ oge tó dẹ̀ jẹ́ pé kókó ọba kan ni wọ́n jẹ́ nílẹ̀ yorùbá so láwọn àsìkò ìgbà tí ọ̀rọ̀ bá ti wá fẹ́ mọ́ ta sí ọ̀nà ọ̀dọ̀ wọn ṣe mọ̀ pé a fẹ́ tanná ìwádìí a fẹ́ sọ̀rọ̀ ẹ̀yin aráàlú ṣùgbọ́n ẹ má gbàgbé kinní kan tá a sọ fún yín níjó ní ta sọ̀rọ̀ ọba Elégùṣì pé kẹ́nikẹ́ni má ṣe tàbùkù ọba lórí nǹkan kan tí ò bá tí dá wa lójú ń sìn ẹ lè sọ èrò ọkàn yín lórí nǹkan tí ẹ bá gbọ́ nípa ọba but ẹ má sọ̀rọ̀ burúkú sí ọba lórí nǹkan tí kò bá tí ì dáyé lójú. màmá wa kan bẹ wọn á ti rántí nǹkan tí mo sọ yìí ọjọ́ kan mo play voice note tí wọ́n lọ mo wá gbọ́ tí wọ́n sọ̀rọ̀ débi pé àwọn ọba alẹ́ Yorùbá wọ́n ti lọ ṣe kinní kan mo stop voice note yẹn mi play ẹ̀ lọ́mọ́ kí ni òye ń pè é lọ́mọ ni pé gbogbo ọ̀rọ̀ tó bá lè dájà sílẹ̀ tàbí tó lè da àwùjọ rú mi ò fẹ́ kẹ́yìn fáǹsì wa máa sọ ẹ̀yin fáǹsì wa mi ò fẹ́ kẹ́ ẹ jẹ̀bi nǹkan tí wọ́n máa bí pé báwo lẹ ṣe gbọ́ tẹ́ ẹ̀ wá ní mọ̀ nǹkan tẹ́ ẹ fẹ́ sọ mi ò fẹ́ kẹ́ ẹ ṣe ṣe rí ọ̀rọ̀ tó bá ti ní evidence ẹ̀ kàn sọ pé fídíò yẹn lélẹ́yìí eléyìí tí ò bá ti dá yín lójú ẹ má máa sọ ẹ kàn mú èrò ọkàn yín wá pé wẹ́ lórí nǹkan tẹ́ ẹ gbọ́ yìí o ìtẹ́yìn rò kò sẹ́ni tó lè gbé yín lórí nǹkan tẹ́ ẹ rò ìtẹ́yìn rò ni wípé tó bá jẹ́ pé bí ọba yẹn ṣiṣẹ́ nìyẹn báyìí báyìí ló yẹ kó lọ o ṣùgbọ́n tí o bá ṣe àjẹpé egun fọ yín ṣùgbọ́n kẹ̀kẹ́ máa sọ pé à bèmí gan ti mọ̀ pé ọba elégùsì ló ṣe kínní yẹn ẹ̀yin wà lamẹ́ríkà ọba elégùsì wà lẹ́kọ̀ọ́ simple question tó kàn máa béèrè ni pé báwo lè ṣe mọ̀ olúwa rẹ̀ bá máa wọlé so ẹ̀dẹ̀ bá wàá ta jẹ́ QH radio family ọ̀jọ̀gbọ́n pọ̀ nínú ẹ̀yin ìyá àtẹ̀yìn bàbá tẹ̀ ń gbọ́ wa mi ò dẹ̀ kí n fẹ́ kójú ó tì í mi kí n fẹ́ kẹ́ ẹ jẹ̀bi tá a ti gbé ọ̀rọ̀ wá á jọ gbé á jọ fòye àwa rò tọrọ ìbá jẹ́ pé bó ṣe lọ lélẹ́yìí kí nìkan tẹ́ ẹ̀rù bá lè ṣe tí ò bá lọ bẹ́ẹ̀ kí ni máa retí ọ̀rọ̀ mi yẹ yín ìyẹn bẹ́ẹ̀ ọlọ́run kan ẹ wá jẹ́ kí a fi ẹsẹ̀ kan ká fi kọjá lọ sí iléeṣẹ́ Renix Reshe tí wọ́n wà ní orílẹ̀-èdè Amẹ́ríkà a sọ fún gbogbo ẹ̀yin yẹn pé yálà bóyá ẹja gbàlagbà ni àbẹ̀ ẹjọ́ ọmọdé ẹjọ́ ọkùnrin àbẹ̀ ẹjọ́ obìnrin ẹ check inú body system yín ẹ wọnú ara yín àlàáfíà ṣe kókó irú àìsàn wo ló ń yọ yín lẹ́nu for now ṣínú egungun ni àbí ojú àbí inú ara iléeṣẹ́ renix reshape tí wọ́n wà ní orílẹ̀-èdè amẹ́ríkà àwọn product tí wọ́n ń tà oògùn ìbílẹ̀ ni ṣùgbọ́n amẹ́ríkà ni wọ́n ti ń produce oògùn ìbílẹ̀ ni tó dẹ̀ wà fún oríṣiríṣiríṣi àwọn àìsàn tàbí àrùn oògùn ìbílẹ̀ ni ṣùgbọ́n amẹ́ríkà ni wọ́n ti ń produce iléeṣẹ́ wọn bẹ ní suite nine hundred Louisiana Street ní Austin Texas oògùn ìbílẹ̀ ni wọ́n ń tà ṣùgbọ́n amẹ́ríkà gangan náà ti ń produce àwọn oògùn ìbílẹ̀ kò ń ṣoògùn òyìnbó oògùn ti ìbílẹ̀ ṣẹ̀dẹ̀ nǹkan tó máa produce oògùn ìbílẹ̀ lamẹ́ríkà kíjọba tó fọwọ́ sí ẹ ti mọ irú oògùn yẹn bó ṣe máa lágbára tó ìdí nìyẹn tí mo fi sọ fún yín pé ẹ ńlá ti kàn ẹ wá já gbọ́ ìpolówó wọn tá a bá ti gbọ́ ìpolówó wọn tán àwa gúnlẹ̀ padà a máa wá balance ara wa tán sórí ètò tá a pè ní current affairs justice for Mohbad is justice for everybody ẹ jágbọ́ polówó yẹn ẹ kú kalẹ̀ tá a bá ń pariwo iléeṣẹ́ renix shape llc nígbàgbà ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ àjànàkú kúrò ní mo rí nǹkan fìrí gbogbo ayé ló mọ láìrin ọ̀kan òjọ̀kan oògùn ajẹ́bíidán ló ti iléeṣẹ́ renix shape llc jáde àwọn bíi knockout organic capsule tó ṣiṣẹ́ fún ìfúnpá tó ga èèyàn bp flexix organic tó ṣiṣẹ́ bíi mọ̀nàwá nínú egungun fún gbogbo ẹni tó bá ní àrùn àrùnmọ́lẹ́gùn saga blum true force èyí wà fún àwọn obìnrin menopause kò tọ́ síbẹ̀ organic capsule èyí tó ń dènà àìsàn ọkàn tó sì wúlò fáwọn tó bá ti ní health disease gut revive forty x capsule eléyìí ló ṣiṣẹ́ fún oúnjẹ tí kò tètè dà nínú ara tó sì tún jẹ́ kí èèyàn lè jẹun dáadáa cognic hemp medium roast coffee èyí ló ń dènà ara àsanjù kàrò kọfẹ́ nílẹ̀ kàrò sì jí pépé ọkàn flex organic gummies box ó dára láti máa jẹ fún ọmọdé àti àgbàlagbà láti dènà àìsàn nú ara bákan náà prorenix digestive enzymes plus èyí wà fún ẹni tí kò bá rí ìgbọ̀nsẹ̀ sí déédéé renix organic pea protein plus ó dára púpọ̀ fún ẹni tó bá nílò èròjà protein protein nínú àgọ́ ara tó fi mọ́ ọkàn fanila collagen èyí tó mú kí ara jọ̀lọ̀ kó sì máa dán kàrà ó sì jí pépé gbogbo ọ̀gbá wa jìnnà ìlà kì í kó láti rí àwọn ojúlówó oògùn tó ń jẹ́ bí idán yìí rà ẹ kàn sí ilé iṣẹ́ renix the shape llc ní four forty louisiana street suite nine hundred houston texas zip code ní seven seven zero zero two telephone number one eight eight eight eight nine six nine four three eight whatsapp number wọn ni eight three two eight nine eight nine six one zero tàbí wẹ́bsáìtì wọn www.renictheshape.com tàbí www.renictheshape.store. ẹ̀yin tó bá yẹ pé ẹ gbọ́ fóònù nọ́mbà wọn dáadáa ẹ jẹ́ kí n sáré repeat nọ́mbà yẹn fún yín kó tó di pé a máa tẹ̀síwájú lórí ètò nọ́mbà wọn lélẹ́yìí whatsapp number wọn tí ẹ gbọ́ nínú ìpolówó yẹn plus one eight three two eight nine eight nine six one zero plus one eight three two eight that is ẹtúbọ̀ lẹ́ẹ̀kan sí plus one eight three two eight nine eight nine six one zero ẹgbọ́n nọ́mbà yẹn lẹ́ẹ̀kan sí plus one eight three two eight nine eight nine six one zero ẹ pè wọ́n ẹ ṣàlàyé fún wọn nípa health system yín hmm. in fact ẹ pè wọ́n mo pinnu yín máa dùn tó ayé gbàgbé ọ̀rọ̀ tí a fẹ́ sọ òun náà ni lórí ọ̀rọ̀ wòlíì kan tó jáde oríṣiríṣi àwọn wòlíì èké ló wà ní ayé bẹ́ẹ̀ náà la lè ní àwọn tó jẹ́ wòlíì gidi ṣùgbọ́n ìyàtọ̀ tó wà ń bẹ̀ ni pé wòlíì gidi ò ní kọ́ sójú wòlíì burúkú òun náà ò ní kọ́ sójú oníkálukú wọn ẹ wò ó ẹ ṣeun nígbà wòlíì wá jáde tó tẹnu bọ̀rọ̀ ọba Elégùṣì tó ṣàlàyé àwọn kankan ó rú mi lójú díẹ̀ mo rí i pé níta fi lè gẹ́ẹ̀tì ọ̀rọ̀ yẹn àfi kí a padà wá sọ́dọ̀ àwọn tó bá jẹ́ fáǹsì wa wòlíì yìí sọ pé ọ̀rọ̀ tó ń fẹ́ sọ nípa ọba Elégùṣì ọlọ́ba Elégùṣì gbọ́dọ̀ try láti má fetí gbọ́n ọ̀rọ̀ yẹn dànù ó sọ débi pé kọ́ba Elégùṣì mọ́ rí òun gẹ́gẹ́ bí ìkan nínú àwọn wòlíì tó jẹ́ pé bóyá eh, tó jẹ́ pé bóyá ebi ń pa àbùkàn sọ tó kó sí lẹ́nu ó sọ débi wípé ọ̀rọ̀ tó ń sọ yìí ègbé ni fún ẹni tá a fi rán tí ò jíṣẹ́ the same ègbé yẹn náà ló wà fẹ́ntẹ́ pé wọ́n rán ó kàn sọ nǹkan tó wà nínú ẹ̀ wòlíì ní kọba Elégùṣì kán lọ kó àwọn lọ́ba lọ́ba lọ́ba lọ́ba tàbáwọn àgbààgbààgbà pé kán lọ bá bẹ bàbá Mohbad ayé gbẹ̀ngbẹ̀ ìbéèrè alákọ̀ọ́kọ́ tí mo fẹ́ ká kọ́kọ́ mú lórí ọ̀rọ̀ yẹn ni pé báwo ni irú ọba Elégùṣì ṣe lè lọ lóun fẹ́ lọ bẹ irú bàbá Mohbad wòlíì ní òun ríran àfi kí ọba Elégùṣì lọ bẹ bàbá Mohbad ṣó pọ́síbù ṣá ó ní kankan àwọn èèyàn ńláńláńlá ṣọba Elégùṣì ò ní rò pé kí lòun ṣe fún bàbá Mohbad tóun ṣe fẹ́ lọ bẹ bàbá Mohbad. Mohbad ìyẹn jẹ́ yọkàn ó ní gbogbo àwọn ẹ̀tọ́ Mohbad tọba Elégùṣì mọ̀ pé ó wà lọ́wọ́ Wùmí kán mọ bó ṣe máa yanjú gbogbo àwọn nǹkan tó bá jẹ́ tó ẹ̀ fún fún àwọn fámìlì ẹ̀ náà àwọn ọ̀rọ̀ yìí sọba Elégùṣì ò ní máa rò pé kí ni woman yẹn sọ lẹ́nu iná ìdí tí woman yẹn fi wá sọ bẹ́ẹ̀ ìjà gbọ́ ìdí tó fi sọ bẹ́ẹ̀ sọ hàn nù ẹ̀ so ìdí tó fi sọ bẹ́ẹ̀ gangan so declare ẹ̀ pé torí nǹkan báyìí báyìí báyìí báyìí ni àbí ìkìlọ̀ lásán ló kàn ṣe. ìdí tí ó fi ṣe kìlọ̀ evangelist yẹn sọ bẹ́ẹ̀. ìdí ìdí yẹn ó sọ ẹ já kọ́kọ́ mú ká kọ́kọ́ bẹ̀rẹ̀ látòrí ìdí tó fi ṣe kìlọ̀ yẹn kí ni ìdí tó fi lóun ṣe kìlọ̀ yẹn. ẹ ṣeun olóòtú lẹ́ẹ̀kan sí àkíyè gbogbo ibẹ̀ láti máa mú wa. ara ilé pátápátá tẹ̀ ń gbọ́ wa eh, orin ló yẹ kí n fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí ṣùgbọ́n ọ̀rọ̀ pọ̀ tí mo fẹ́ sọ nítorí pé àdìtú èdè ni ọ̀rọ̀ tí gbogbo tí mo fẹ́ sọ yìí a máa rí olórí kan tó sọ pé àdìtú èdè adékúnlé gbèdé eléyìí ṣàdékúnlé o hmm. alájò kọdá àti àyẹ̀wò wọ̀lú gbèdé olóòtú nǹkan ń bẹ lórílẹ̀ ìpẹ́ inú mi máa ń dùn pé ìgbà tá a bẹ̀rẹ̀ ètò nípa ọ̀rọ̀ Mohbad mo sọ débi pé níbi tí ọ̀rọ̀ yìí máa ta dé ó máa ta bá olórí ìlú tí àwa gan ò expect pé ó máa ta débẹ̀ mo lórúkọ àwọn jàǹkànjàǹkàn yẹn ló máa jáde lórí ọ̀rọ̀ Mohbad táwọn tí a ní expect pé ó máa débẹ̀. bẹ́ẹ̀ni nígbà tá a bẹ̀rẹ̀. ohun dẹ̀ la ti ń rí lónìí mo fẹ́ kí àwọn tó ń gbọ́ aká máa fọkàn bá wa lọ. bẹ̀rẹ̀ hmm, hmm. pé bóyá wọn á ti rí fúnran evangelist à ń sọ yìí. a ti ràn ti gbọ́ but fífọ́ sí wẹ́wẹ́ rẹ̀ ni wọ́n máa ń retí lọ́dọ̀ tiwa. ní alákọ̀ọ́kọ́ ìyá yìí sọ wípé. ìdí gangan tó ṣe sọ gbogbo àwọn nǹkan yẹn ó lẹ́ evangelist. òun ń ṣe àwọn tó yẹ pé wọ́n máa ń sáré wá sórí social media torí wọ́n fẹ́ lórúkọ àbọ̀fẹ́ níyì. ok. ẹ̀yin alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì olóòtú. Okay nínú fọ́nrán yẹn wọ́n sọ dé nínú fọ́nrán yẹn débi pé tó bá jẹ́ pé yèyé kúdí ló gbérú ọ̀rọ̀ yìí jáde látẹnu wọn àwọn aráwọn tó ti máa àtáàkì wọn ṣùgbọ́n wáyé tó jẹ́ pé láti ìjọ tí yáì ti gbé ọ̀rọ̀ ìjáde yẹn evangelist yìí kò máa ṣe tó ti àtáàkì yáì. ṣé ìdí tí màá yẹn fi sọ̀rọ̀ yẹn ni pé. mo ń bọ̀ níbi ìdí tí màá yẹn fi sọ̀rọ̀ pé. ok baba Mohbad because ọba Elegushi máa fi bákàbákà pé ah, báwo ni irú òun ṣe máa wá gbéra lọ bẹ baba Mohbad. ẹ ṣe olóòtú tí n bá dúró olóòtú tẹ́yìn náà dẹ̀ dúró tí mo kọnu ọ̀rọ̀ kan sí i pé Alhaji Quadri Hamzat ọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí báyìí báyìí níjọ́ báyìí báyìí báyìí ẹ̀yin lẹ ṣe bẹ́ẹ̀ ọwọ́ yín ló sì wà ń bẹ̀. ok lójú gbogbo àwọn tó ń gbọ́ wa hmm. wọ́n máa ṣe ha ha ha ṣé bẹ́ẹ̀ ni àṣìbà ṣe bẹ́ẹ̀ hmm. kọ́ ṣùgbọ́n nínú ọkàn tèmi èmi mọ̀ pé lóòótọ́ ni àbí lóòótọ́ kọ́. bóyá ẹ parọ́ mọ́ mi ni. ẹ mọ̀ pé lóòótọ́ ni ẹ sọ àbí rọ́. ìyẹn ni pé àwọn méjèèjì nínú ọkàn wọn wọn àjọ mọ tójú tọrọ. láàrin arábìnrin evangelist yìí àti ọba wa Saheed Elegushi tí mo fi tọ̀wọ̀tọ̀ dárúkọ wọn láàrin àwọn méjèèjì àwọn méjèèjì mọ̀ pé òótọ́ lárábìnrin sọ àbí rọ́ ń pa ok. ṣùgbọ́n àwa máa sọ bí Eh, ọpọlọ kékeré wa ṣe darí wa a ṣe máa sọ. ìyá yìí sọ nínú fọ́nrán yìí pé wọ́n dẹ̀ kó ti báyìí wọ́n fi báyìí gbalẹ̀ pẹ̀lú ìwé báyìí pé kó má bàa ipe kó ní ti pé nǹkan táwọn rí yìí kó má bàa ṣẹlẹ̀ sí ọba Ẹlẹ́gùṣì àti ìrandíran wọn. ìdí tó fi sọ̀rọ̀ nìyẹn. ipe kò bá lè dáa kán lọ bá àwọn tó bá jẹ́ àwọn ọlọ́ba àgbààgbà ìlú tó bá lè lọ bá wọn. Tabali jọlọ bá bàbá Mohbad hmm. láti lọ yànnànọ́rọ̀ fún bàbá Mohbad bọ́rọ̀ Mohbad ṣe jẹ́ àti láti lọ túbà fún bàbá Mohbad. Ah, ah. bẹ́ẹ̀ ṣe ń ṣe àà ah, náà ṣe àà ipe láti lọ túbà ipe àwọn ọmọ yóò lè fún ọba Elégùṣì láti lọ ṣe oṣù gbọ́n. because èmi náà gbẹ́rù personality ròyìn bẹ́ẹ̀ yẹn. agoni tó ń bọ̀ lẹ́yìn nǹkan tó ṣẹlẹ̀ yìí ipò máa le díẹ̀ o. ó ló máa le díẹ̀. pé kò bá sàn kí ọba Ẹlẹ́gùṣì kó lọ túbà kó lọ kó lọ ṣe táwọn sọ. Ah, tọ́ba Ẹlẹ́gùṣì bá gbọ́rú ọ̀rọ̀ yìí <laughs> báwo lè ṣe rò pé ọba máa fún ìmọ̀ kan. ẹ ṣe owó lótú èmi rò bóyá tábà ní pé ọba ò tí ì gbọ́ bóyá understatement là ń sọ. Mm, torí kò sí mm. tó lórí social media tábà láwọn olórí wa lọ́balọ́ba wọn rí àparọ́ tara wa ni. ok wọ́n rí i. oye sọ lórí ètò last week pé tá a bá jáde pé òjì dòdò tá a sọ̀rọ̀ aburú sí gọ̀ọ̀nà sanwóolu hmm. ọjọ́ kejì lẹ́tà hmm. òdòdó wa. bẹ́ẹ̀ni ìyẹn nìyẹn àfihàn pé wọ́n gbọ́ ohun téèyàn sọ. wọ́n eh, eh, á máa ṣe bígbà tí. nígbà tí olóòtú ìgbà tí ọ̀rọ̀ Sam Larry ṣẹlẹ̀. ok. ní tí mo tí mo dẹ̀ sọ yìí nǹkan tó jáde nínú fídíò yẹn náà ni mo mú jáde nígbà tí ọ̀rọ̀ Sam ṣẹlẹ̀ tí wọ́n sọ pé Sam Larry o family ọmọ Elegushi ni pé ọmọ Elegushi ni ṣe mi pé kò tó twenty four hours hmm. tí lẹ́tà jáde láti ọ́fíìsì ọmọ Elegushi ni pé Sam Larry kì í ṣe ọmọ àwọn. ok ayé gbẹ̀gbẹ̀ gẹ́gẹ́ bíi pé àsìkò ọdún kérésìmesì bó ṣe ń kanlẹ̀kùn bàbá orí òkè tí wọ́n fẹ́ pray fún wa fún ìṣẹ́jú kan kájẹ́ kan sọ tiwọn torí àwọn èèyàn ń fi ọkàn tẹ̀lé wa bá a ṣe ń tó kí nìyẹn lẹ́sẹsẹ so ẹ̀yin yẹn jọ àìdàkùn wòlíì prophet sori taiwo bàbá orí òkè àṣẹ àti agbára ẹ mọ̀ pé wọ́n máa ń fún wa láwọn prayer kọ̀ọ̀kan lẹ́ẹ̀kọ̀ọ̀kan lọ́sẹ̀ bẹ́ẹ̀ aṣọ fífẹ́ wòlíì orí òkè ni àwọn máa ń ti ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ìgbésí ayé wọn so ó wá wà fẹ́yìn tó bá pẹ́ náà bá ní prayer point tẹ̀fẹ́ kan bá yín gbàdúrà lórí òkè bóyá ẹnì kankan tó ń dùn yìí tẹ́ fẹ́ fi sọwọ́ sí pé wòlíì agbóyin lórí ètò alhaji Quadri Hamzatu ẹ bá wa gbàdúrà lórí nǹkan báyìí gẹ́gẹ́ bí pórí òkè lè máa ń wà ẹ bá wa fi kìíní sórí pẹpẹ lórí òkè kẹ bá wa ṣe prayer lé lórí ẹ submit àwọn prayer point yín fún wọn bọ́dún ṣe ń parí lọ ẹ submit àwọn prayer request yín fún wọn ẹ jágbọ́n nǹkan tí wòlíì máa sọ. So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 plus two three four seven zero two five four seven five four two seven lẹ́ẹ̀kan sí plus two three four seven zero two five four seven five four two seven bó ṣe jẹ́ nìyẹn tó ayégbègbè máa bọ̀rọ̀ yìí lọ. olóòtú ní ọ̀rọ̀ tí mò ń bá bọ̀ ọ̀rọ̀ ẹ̀fẹ́ dàbí pé ẹni àwí fún ọba jí ó gbọ́ ni o. ẹni wò lè sọ pé torí àjálù. torí àjálù sọba elégùsù máa wá gbàgbọ́ pé àjálù kan lè ṣẹlẹ̀ sírú àwọn. ẹ olóòtú ìbéèrè tẹ béèrè ìbéèrè kì í torí ìyá yìí sọ nínú ọ̀rọ̀ ẹ pé kí ọba lọ wọ ìgbàlẹ̀ kán lọ tó nǹkan sára kán lọ ló ń dè sára ọ̀rọ̀ náà ò ní ṣaláìmọṣẹ o àyàfi tán bá lọ ṣe èyí tó tọ́ àti èyí tó yẹ hmm. nínú ọ̀rọ̀ tí ìyá yìí sọ lóòtú àwọn ọ̀rọ̀ tá a lè fọ́ sí wẹ́wẹ́ ni o ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ lórí rédíò ọ̀rọ̀ tá à ń gbé yẹ̀wò òun náà ni ọ̀rọ̀ wòlíì kan tó jáde tó dẹ̀ ṣe àwọn ìkìlọ̀ kan fún ọba elégùsì àwọn ìkìlọ̀ yẹn la wá ń rò pé ṣó pọ́síbù ṣá sọba elégùsì máa lè gba irú ọ̀rọ̀ wòlíì bẹ́ẹ̀ yẹn wọlé pé ládùúgbò bí wọ́n ṣe tó nínú ayé. olóòtú ẹ̀fájẹ́jì sọ pé ó ní ọlọ́run kì í dédé act àbí kó dédé react hmm. torí inú gbogbo ọ̀rọ̀ ya yìí bí ìkìlọ̀ bí ìkìlọ̀ ni o. ní gbogbo ọ̀rọ̀ tí ya yẹn sọ. gbogbo ọ̀rọ̀ tí ọlọ́run kì í dédé act àbí kí olóhùn dídí react ìyá yìí sọ débi pé ó ní kí ọba Elégùṣì kan lọ rectify kẹ́dẹ̀ lọ correct gbogbo nǹkan tí wọ́n ti ṣe nípa Mohbad kan lọ ṣe níwájú bàbá Mohbad ọ̀rọ̀ tí ẹ ẹ̀ bàjẹ́ bẹ́ẹ̀ ṣe ń ṣe à olóòtú èmi gẹ́ ṣe àjù báyìí lọ. torí ọba Elégùṣì sọ́bù ọba onímọ̀ rẹ̀ pé kí làwọn ṣe. torí tí mo fi sọ báyìí ni pé nítorí wàá fi lè mú obìnrin láti wà boldness láti jáde lórí social media. bọ̀dé já kan. ẹ̀mẹ́ pé ọ̀tọ̀ ni pé kéèyàn jáde kéèyàn mọ̀ parí pé ah, ọba ẹ ti ṣe báyìí o. ẹ ọ̀tọ̀ nìyẹn ọ̀tọ̀ nìyẹn. ẹ̀yẹ ariwo lè jẹ́ ká rí ojútùú ọ̀rọ̀. ó wọ́n analyze ọ̀rọ̀ ibẹ̀ ní omínú tí ń kan mí ẹ̀rù ti ń bà mí mo sì fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi pé èyí tí yà á sọ láàrin mama evangelist àti ọlọ́run àti ọba elégùsì. ẹni ẹ̀rí ọkàn mọ̀ sọ fún mi ẹ sọ̀rọ̀ kan tán sìn mo fẹ́ kẹ́ ẹ tó mo fẹ́ kẹ́ ẹ tọrọ ẹ sọ torí ọ̀rọ̀ yẹn ò yé mi n tẹ́ ẹ sọ tán sìn tẹ́ ẹ ló sọ pé ká lọ ṣe kínní kan ṣe ju bàbá Mohbad àbí nǹkan pé kí ni náà. ìyá yìí sọ pé ọlọ́run kì í dédé act àbí kó dédé react. ok. ipe ọlọ́run máa ní sùúrù ipe sùúrù yẹn lọ́lọ́run ní títí dì sí i ipe ṣùgbọ́n kí ọba Saheed Elégùṣì pé ká lọ bá àwọn àwọn àgbààgbà ọba orí adé kí wọ́n lọ bá wọn láti jọ bí wọ́n á ṣe jọ lọ bá bàbá Mohbad ah, ah. ẹ̀yin náà ṣe àlòtù ipe láti lọ rectify àti láti lọ correct ara wọn kí àjálù mọ́ bá ṣẹlẹ̀ sí wọn àti generation wọn. bọ̀ sí ọba elégùsì onírò pé kí ni tàwọn kí làwọn ṣe fún Mohbad. ẹ ìyẹn wa kì wá ṣe àwa ló wá kàn. ok ok. ẹ ṣé mo sọ inú ọ̀rọ̀ mi pé. ok nígbà táwọn accuse ọba elégùsì nípa ọ̀rọ̀ Sam Larry. Hmm. lẹ́tà jáde láti ọ́fíìsì ọba o wípé kì í ṣe ọmọ àwọn. kódà wọ́n sọ débi pé àwọn ò mọ̀ rí. nípa àwọn ò mọ̀ rí hmm. ṣe ẹ ti rí pé etí sọ the same láti ọ́fíìsì ọba náà lẹ́tà tí máa jáde sí ìyá ìpè ìtẹ̀ ń sọ òótọ́ ni o irọ́ ni o. tẹ̀ sọ ọlọ́run ọ̀ràn yìí ẹ má parọ́ mọ́ jésù àbí kìíní o. mo sọ pé tíyà ń sọ láàrin ìyá àti ọbẹ̀ elégùsì wọ́n mọ̀ lára ara wọn pé òótọ́ ni mẹ́sẹ̀ tíyà ń fún mi irọ́ ni. ṣùgbọ́n tó bá fi lè múyà ìjáde tó wà bò ní ẹ̀ torí pé ọba sáyẹ̀dẹ̀ elégùsì kì í ṣọba kékeré o. ìyá yìí náà dẹ̀ mọ̀ ọba táwọn èèyàn mẹ́pẹ̀ yẹ́ ẹ̀ sí pé tó bá ń pè yàn lọ́ba ní ìlú èkó táwọn pè àwọn ọba ní èkó ní Lagos State wọn kò yan ọba Elégùṣì kiri tí ìyá iná dẹ mọ̀ hmm. ṣùgbọ́n ìyá yìí ló dúró lórí pé ìgbélé ta fi rántí òjíṣẹ́. ẹ ti ó dẹ̀ ń jíṣẹ́ tọ́lọ́hún òran náà wọ́n gbàgbọ́ pé gbé ni. ìyá yìí sọ débi wípé àwọn obìnrin tí ọba Elégùṣì ti jọ ní àjọṣepọ̀ pẹ̀lú ẹ̀ hmm. wípé sẹ́mo tó ti ń ṣẹlẹ̀ sí wọn ní ìsìn ìyẹn kò ṣe. káyọ̀ personal life tó bá tiẹ̀ nìyẹn hmm. ìyẹn ò sínú ọ̀rọ̀ Mohbad ìyá ẹ̀ tí wàá sọ̀rọ̀ kan tó bà èmi lẹ́rù o olóòtú ìyá ẹ̀ sọ wípé gbogbo nǹkan Mohbad tó wà lọ́wọ́ Wùmí tó ti ń lò àti ètí ò ti ń lò kí ọba Elégùṣì kan lọ dá gbogbo ẹ̀ padà fún bàbá Mohbad nílọ́po àti ìlọ́po èmi tẹ́rù tí wàá bà mí nìyẹn o ìyá yìí ò sọ wípé gbogbo nǹkan tó wà lọ́wọ́ Wùmí gbogbo nǹkan Mohbad tó wà lọ́wọ́ Wùmí kí Wùmí lọ dá padà mi ò bóyá ẹ̀ ń tẹ̀ lọ́rọ̀ mi. ẹ tún yẹn náà ṣe láláì lò. ìyá yìí ẹ wọ́n máa ẹ ẹ máa jẹ́lì sọ wípé mo ní pàtó láti wo fídíò yẹn. pé gbogbo nǹkan Mohbad. pé gbogbo nǹkan Mohbad. Hmm. tó wà lọ́wọ́ Wùmí àtẹ̀tí Wùmí ti ń lò kí ọba Elégùṣì kan lọ dá padà fún bàbá Mohbad nílọ́po àti ìlọ́po. kí ni tọba Elégùṣì àti Wùmí lórí tí Mohbad filẹ̀ tí Wùmí ń lò. ó ṣókùnkùn sí gbogbo wa náà nìyẹn bọ̀ mo mẹ́ pé láàrin ọba Elégùṣì àti ìyá evangelist yìí kò ní ṣókùnkùn sáwọn méjèèjì tó bá dẹ̀ ṣókùnkùn ọba ọba Elégùṣì ní right láti sún woman yẹn ó dẹ̀ kí lẹ́tà jáde láti declare kàtí woman yẹn ṣe. a jẹ́ pé tí ò yé mi ní pé wáyé tí evangelist wa yóò sọ pé Wùmí o lọ́ọ̀dà kan gbogbo nǹkan Mohbad tó wà lọ́wọ́ àti ètò tí lọ́ọ̀dà padà fún bàbá Mohbad. ìdí tó fi ń ran ọba Elégùṣì tèmi sọ náà nìyẹn. ọwọ́ àti ọ̀yẹ́ pé kí ọba Elégùṣì lọ́ọ̀dà padà fún bàbá Mohbad kí àjálù bá ṣẹlẹ̀ sí wọn àti generation wọn. Hmm. mo ṣe sọ pé olóòtú gbogbo ọ̀rọ̀ yìí àdìtú ọ̀rọ̀ ni o. àdìtú. àdìtú ọ̀rọ̀ ni o ọ̀rọ̀ pọ̀ tí a sọ gan o bọ̀ kókó ọbẹ̀ náà ni wípé kí ló dé tí a máa emphasize lórí pé kí ọba Elégùṣì lọ fi orí adé kán lọ bẹ bàbá Mohbad iṣẹ́ hmm. mi kárí àìsàn wípé ẹgbọ́n bí bàbá Mohbad yóò ṣe wá sí. àfin o ẹ fi bẹ ọ̀tọ̀ nìyẹn. ìyẹn tiẹ̀ possible. kò ní pé kí ọba Elégùṣì lọ bẹ bàbá Mohbad ó ní kí ọba Elégùṣì mú kán lọ bá àwọn ọba olórí adé lálẹ́ pé kí wọ́n jọ woman tó ṣe upload video yẹn gan sọ pé àwọn ọba tí emergency try láti sọ ni pé irú àwọn ọ̀nà ọ̀fìfẹ́ àwọn àgbàgbọ́ bá ọba ìjẹ̀bú alákẹ́tìlẹ̀gbẹ́rún ọba yẹn kọ́ lọ bá láti yọkọ wọrin mọ èmi náà wà wé pé. bó lọ bá Elégùṣì ó ṣe wá lọ bá bàbá Mohbad ẹ̀yin tẹ́ ń gbọ́ wa lọ́wọ́ lórí rédíò ọ̀rọ̀ tá a gbé yẹ̀wò ẹ má gbàgbé bá a ṣe sọ̀rọ̀ yẹn ẹ̀yin tó bá jẹ́ pé orí rédíò lẹ ti ń gbọ́ wa báyìí ẹ lè pè wọlé láti dá sètò yẹn ọ̀rọ̀ tá a ń gbé yẹ̀wò òun náà ni ọ̀rọ̀ wòlíì kan tó jáde tó ṣe àwọn ìkìlọ̀ kan fún ọba Elégùṣì pé sí ọba elégùsì ó ní àfi kí elégùsì lọ kó àwọn orí adé ńláńlá lẹ̀ yorùbá kan lọ bẹ baba mohbad ṣó pọ́síbù ṣá ìbéèrè tá a béèrè àti pé kí ni ìdí tí ọba elégùsì àfi lọ bẹ baba baba mohbad yóò máa ọba elégùsì yóò máa rò pé kí ni tòun láti wá lọ fi odidi bóun ṣe tó àti gbogbo àwọn ọba aládé lọ bẹ baba mohbad ẹlẹ́ẹ̀kejì ni pé ìyàwó lè sọ pé gbogbo àwọn ẹ̀tọ́ Mohbad gbogbo nǹkan ẹ̀ tí Wùmí ti ń lò kọba Elégùṣì lọ àti tí o ti fọwọ́ bà kọba Elégùṣì lọ dá padà nílọ́pọ̀ ìlọ́pọ̀ ṣé bí Wùmí lọ́yẹ kan fèsì kí ló dé tó fi ń fèsì ọba Elégùṣì àdìtú wo lẹ́rù pé bóyá ó lè wà ní ọ̀rọ̀ yìí àbí kílẹ̀ lè rò pé ó ti ẹ̀fà tán fi adójúlé ọba Elégùṣì gan tó fi ajẹ́pẹ́ àwọn náà ṣàn ó mọ ní tá à ń yẹ̀rì lórí ètò láàárọ̀ yìí o justice for Mohbad is justice for everybody. olóòtú lóòótọ́ la mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn atannijẹ́ wòlíì wà. ìyẹn gan-an ló jẹ́ nǹkan tí mo sọ. àwọn atannijẹ́ evangelist wà ṣùgbọ́n àwọn tó bá wo fídíò yìí bí wọ́n ṣe ń gbé ọ̀rọ̀ kalẹ̀ bí wọ́n ṣe ń gbé ọ̀rọ̀ kalẹ̀ ooo àwọn wa ń dúró de pé láti ọ́fíìsì ọba elégùsì ó yẹ kí lẹ́tà jáde ń bẹ̀ sí woman tí ó drop video. hello ẹ màmá káàsán máa o ẹ káàsán ẹ kó ètò. apá abúlé tí ń pè wá yìí o. ayé bọ̀bọ̀ àti UK ni o. ayé bọ̀bọ̀ lẹ rí kí o. ẹ káàsán mà. àti àti ẹ̀yin náà. ẹ má kí mi mọ́ ẹ má kí mi mọ́ mo ti bínú inú mi dùn pé mo ti ẹ̀ráyè wọlé sórí ìṣègùn gbọ́ rédíò lọ́wọ́lọ́wọ́ bẹ́ẹ̀. ẹ ṣe mà ó yẹ bá dá sí. mo kàn ní kí n bá yín dá sí ní kúkúrú nǹkan kékeré kan ni mo máa sọ mi ní sọ jù bẹ́ẹ̀ lọ because olórí ọba lèmi náà bẹ̀tọ̀ kọ́ mi ti wàjà. Ah. kábíyèsí o ah. kábíyèsí o ó tiẹ̀ dá ó tiẹ̀ dá olórí ọba lẹ́yìn náà. bẹ́ẹ̀ni. Ah, a máa fẹ́ gbọ́ látọ̀ ẹnu yín dáadáa gbà ọ̀yà ẹ máa bọ́rọ̀ bọ̀. tó nǹkan kékeré tí mo kàn fẹ́ sọ ni pé gbogbo àwọn ọ̀rọ̀ yìí bọ́n ṣe ń sọ láti lè wá oúnjẹ àti bí oúnjẹ sọ̀hún ṣùgbọ́n lórí ọ̀rọ̀ tí evangelist sọ yẹn màá wá pòwe kékeré kan sí lórí wọn ní tí ò bá tí kínní tí ò bá nídìí obìnrin kò ń ṣe kínní. kò jẹ́ kú mólú. kò jẹ́ kú mólú. Hmm. owó ẹyọ kan ti máa pa nìyẹn. Hmm. nǹkan tí obìnrin yẹn sọ tí wọ́n bá lè ṣe ìbádára mi ní ah. sọ jù bẹ́ẹ̀. Hmm. ẹ kú àgbà ẹ kú òwe ẹ kú àgbà ìyá wa. ìbá dára gan-an ni mi ní sọ́jú. sọ́ba ò dẹ̀ ní rò pé èho elégùsì of Ikatiland. Hmm. èèyàn kan ò tóbi níwájú ọlọ́run hmm. Hmm. kò sẹ́ni tó tóbi níwájú ọlọ́run rárá ọlọ́run lọ́ba gbogbo wa tó tóbi jù wá lọ òun nìkan ni a lè forí balẹ̀ fún torí bóun ni ọlọ́run ọba tó dá gbogbo wa so nǹkan tí obìnrin yẹn sọ tí wọ́n bá lè ṣe bẹ́ẹ̀ tá àwọn náà máa mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ láàrin méjì yẹn tó fi di pé obìnrin yẹn sọrú nǹkan bẹ́ẹ̀ yẹn tí ò bá nídìí obìnrin ò kì í jẹ́ kúmọ́lú hmm. so ó máa nídìí tí ọ̀rọ̀ yẹn fi wáyé so tí wọ́n bá lè tẹ̀lé nǹkan yẹn láti ṣe nǹkan yẹn ìbá dára gan kí nǹkan má bàa bàjẹ́ ju bó ṣe ń lọ lọ ah. torí gbogbo wa ikú ọmọkùnrin yìí Mohbad ó dùn wá èmi ọmọ mo ti bímọ tó ṣaláìsí rí kò dùn mí tó eléyìí rí. Ah, ah. iná ọmọ ní tó ń jẹ́ iná ọmọ ní joyin mọ́ o. tọ́ àmì tó ń jẹ́ yìí gangan. ọmọ mi tí mo bí kò dùn mí tó Mohbad rí. Hmm. Mohbad jẹ́ ẹnìkan tó súnmọ́ ọmọ tèmi náà ní hmm. Kòròdú hmm. torí pé ọmọ tèmi náà olórin ni. wọ́n mọra dáadáa ṣùgbọ́n ikú ọmọkùnrin yáà mi mọ bó ṣe rí lára mi mi mọ mi tiẹ̀ tí ìrírú ẹ̀ rí látijọ́ tí mo ti wà nílé ayé mi dápẹ́ hmm. mi ò bímọ tó kú ní sìmánìà ah, bóyá bó ṣe rí nìyẹn kankan bẹ́ẹ̀ àbí báwo ló ṣe rí kẹ̀ bọ̀tẹ́ eléyìí lágbára gan-an ni tó hmm. hmm. tí bàbá wa tó bá lè ṣe nǹkan tí arábìnrin yìí sọ bá dára gan ni kí nǹkan má bàjẹ́ jù. ẹ ṣeun ma ẹ kú ètò ẹ ṣeun yá wa ẹ ṣeun olórí ẹ ṣeun. Ah. olóòtú ìbéèrè tẹ béèrè yìí pé ǹjẹ́ ṣé ọba lè lọ forí adé. because Elégùṣì ò kéré inú ayé. wọn kéré inú ayé ṣùgbọ́n ọba ọlọ́run nìkan lọ́ba tí ò kéré. ọlọ́run nìkan lọ́ba tí ò kéré. ọlọ́run nìkan lọ́ba tó lè mú ẹ̀dá lọ láì tó ṣẹ́jú kan. ẹ ló wẹ ká san o ẹ káàsán o olóòtú ẹ ṣeun dádì wa. ayé gbàngbà ibi ojúmọ́ ti mọ́ wá sáyé ní olúwa. ẹ ṣeun sà tó apá abúlé yín wà sà. UK la wà bamiam UK la náà tó wà Birmingham. bẹ́ẹ̀ni. ìníyà ó dà pásíkò tá a tiẹ̀ wá mọ bí ẹ ti ń gbọ́ wájú gan rẹ̀ UK tó di méjì àbí kódà Google dẹ̀ sọ fún wa pé UK àti US jọ máa ń fà UK ló tún gbà lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ máa bọ́rọ̀ bọ̀ sà. uk ò jìnnà sẹkọ kò jìnnà sí ghana <laughs> àwa la súnmọ́ yín jù. ó yà ẹ máa bọ́ ọ̀rọ̀ wò sá. lórí ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ ńlá ni hmm. ṣe rí evangelist yẹn ẹ mú kò gbójú ẹ̀ pamọ́. kò gbójú ẹ̀ pamọ́ sáà ohun tí ó yà wá lẹ́nu gangan ìtàn tó yà wá lẹ́nu gangan nìyẹn. ó sọ bọ́lọ̀ ń ṣe rán ni. Hmm ṣọ́ọ̀ mi ti yé àná àwọn nǹkan tó sọ sílẹ̀ yẹn ọ̀rọ̀ ńlá ni. pẹ̀lú bábú ẹ̀ kóòtù. wọ́n yẹ tó fi jọ́rọ̀ ńlá. Hmm. tẹ́ ẹ bá wo Sam Larry tẹ́ ẹ bá wo Ẹlẹ́gùṣì ọ̀sùnmọ̀ra wọn. tẹ́ ẹ bá wo àtàkì Mohbad tẹ́ ẹ bá wo petition ọ̀sùnmọ̀ra wọn. bí àwọn ìyá mi ṣe sọ lẹ́ẹ̀kan wọn lórí. Hmm. wọ́n ní tí ó bá obìnrin ìjẹ́kùmọ́lú ó ṣe jẹ́ pé nínú gbogbo nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yẹn orúkọ Ẹlẹ́gùṣì ń yọnu gbogbo ẹ̀ Ọlọ́run tó wá gbé ẹ̀yìn ẹ̀ jáde ó tún wá fi orúkọ Ẹlẹ́gùṣì yìí sí náà ọ̀rọ̀ mi ò tí yẹ yín sìn. so ó nídìí tí Ọlọ́run fi gbé ẹ̀yìn ẹ̀ jáde ìránṣẹ́ ẹ̀ jáde kó wá tan ìmọ́lẹ̀ sọ̀rọ̀ tó wà ń lẹ́yìn. ẹ wá tó wá rántí pé Mohbad fúnra ẹ̀ òjíṣẹ́ ni wòlíì ni. sọ́nà hmm. mi ti yẹ yín sìn. ó yé mi náà ó yé wa náà. òun fúnra rẹ̀ ti kí sí ara ẹ̀ kó tó kú nínú àwọn orin kan tó kọ tó ń pè ní weekend ẹ lọ gbọ́ orin yẹn. ok. ó ní Marita ó di Maria òun dúró bíi Joseph àwọn abí Jésù. ẹ ti ẹ̀rọ ọmọ náà mú orin kọ gbogbo ọ̀rọ̀ ní fi kọrin tiẹ̀. sẹ́ni gbogbo orin ẹ̀ ó ní ìtumọ̀ sẹ́ni mo jókòó lálẹ́ àná mo download gbogbo àwọn orin ẹ̀ mo wá ń gbọ́ mi ì gbọ́kàn tó orin mo ń gbọ́ àwọn àdìtú ọ̀rọ̀ ọ̀nú ẹ̀. ẹ jọ ẹ gbọ́ weekend yẹn ẹ gbọ́ ọ̀kan tó sínú ẹ̀. Eh, marita be like maria. òun á dó bí joseph. àwọn á wá bí jésù. àwọn á bí jésù ti ẹ̀rọ ọmọ náà ìtumọ̀ tó ń tó ń fà yọ gbà ìtẹ́ bá wá bí jésù ó túmọ̀ sí pé jésù ò ní bàbá kọ́ yẹ. ẹ ṣàlọ́ adáyé o. àbí pé wọn mọ bàbá jésù. december twenty twenty two ló gbórin jáde. ah ó pọ́dún kan báyìí. ìgbà wo ni ìgbà wo ni cm cy akílẹ̀ ń pè tó bímọ tó lóyún tó bímọ so òun fúnra rẹ̀ ti mọ̀ kó ń kọ́ ló ń lóyún yìí ó ń play along yìí ni àwọn ó dẹ̀ sọ nínú interview ẹ̀ kan ó ní gbogbo ọkọ tó ń ṣẹlẹ̀ sí òun ló fi máa ń kọrin ó ní tó ti máa ń rí inspiration tòun nìyẹn. bẹ́ẹ̀ni ó sọ nínú eh, fm station kan lẹkọọ. ẹ lọ kọ ìtumọ̀ orin yẹn kẹ wá download ìtumọ̀ yẹn fúnra ara yín a ní ìdí dna mọ́. marita hmm. olùkọ́ tó tó ń jáde síta yìí. be like maria. Ah, olótú ọ̀rọ̀ pọ̀ ń bẹ gan-an mo bẹ lẹ́gùsì àwọn nǹkan tó kù lọ́wọ́ ẹ̀ kó má fojú sunkún wọn kó sọ bọ́lọ̀ ṣe bọ́ṣẹ́ náà ṣe bọ́ṣẹ́ gíṣẹ́ fún yẹn kó lọ ṣe bẹ́ẹ̀. bọ́sà ṣẹ̀dẹ̀rù bọ́sà ṣẹ̀dẹ̀rù pé ọba elégùsì máa wá rò pé pẹ̀lú gbogbo ipò látàn wà àwọn wá tẹ̀lé ọ̀rọ̀ wòlíì. ó máa gbé àwọn èèyàn dìde kan lọ gbé bàbá wa ni sáàfin. ṣé ọba elégùsì àwa rò pé ẹnìkan kan jáde ó kàn jíṣẹ́ fún àwọn adẹ̀wà bíi ilé ìfòrò ìran yẹn. ẹ jẹ́ kí n sọ kí nìkan fún yín ṣe rí oògùn tó ń ṣiṣẹ́ fún yàn kò kí n ju five naira lọ ten naira oògùn bá fi ń wọ forty naira oògùn burúkú ni kò tà wọ́n. ẹ̀ńtẹ́ mọ̀rí ló máa pàdé yín lórí mọ́tò lánìí ẹ lọ ra ẹ̀kọ́ kẹfì ṣe báyìí kẹfì ṣe báyìí adé rí bẹ́ẹ̀. ẹ rẹ̀ kọ́kọ́ ẹ fún ọmọ àti bóyá àgbàlùmọ̀ kan ni kẹ́ ẹ máa túmí ẹ̀ sínú ẹ̀. ṣé ti pé ó simple gan olúwarẹ̀ àtúbẹ̀rẹ̀ olúwarẹ̀ àtúbẹ̀rẹ̀ pé ṣé kò jù bẹ́ẹ̀ lọ ẹ̀kọ́ lásán ẹ ṣe. olóòtú màá rọ màá rọ kábíyèsí kọ́ máa fi sí pé agbára wà lọ́wọ́ mi orí adé ni mí àwọn àwọn daṣẹ́ ọlọ́run nù. wọ́n súnmọ́ ní ọ̀fífẹ́ kọ́ ń pè ọ́ ní ọ̀fífẹ́ wá sékòó kọ́ lọ gbé baba Mohbad wá kọ́ ń gbé Wùmí síbẹ̀ kọ́ yanjú ẹ̀ láàrin ara wọn síbẹ̀ kọ́rọ̀ ìparí kò jù bẹ́ẹ̀ lọ ẹ ṣé gan sáà tó ojú òní tì ah. kíní kan tó ń kọ mí lóminú ni tọ́ba elégùsì bá ń gbọ́ ṣé wọn ni máa rò pé àkílà àwọn pípé wa ń sọ yìí kémi wá jáde kí n lọ bẹ bàbá Mohbad fún kínní. mo fẹ́ sọ̀rọ̀ kan sọ̀rọ̀ tẹ̀sán yìí mo dẹ̀ sọ ọ́nà ọ̀rọ̀ lẹ́ẹ̀kan wípé nígbà tí ọ̀rọ̀ Sam Larry jáde pé ọmọ elégùsì ni pé elégùsì ló ń lò ṣé ní hmm. lẹ́tà jáde láti ọ́fíìsì ọba elégùsì tí wọ́n dìbò kẹ́ pé àwọn ò mọ̀ rí. bẹ́ẹ̀ nígbà yẹn mo ṣe jáde. nígbà tí Sam Larry lọ àtáàkì Mohbad sísílà tá àwọn àbẹ nínú studio tó ti ń shoot ẹ. Eh, tó ti ya fídíò lọ́wọ́. tí Mohbad lọ rìpọ́ọ̀tì police station inú rìpọ́ọ̀tì ẹ̀ ó kọ́ síbẹ̀ náà pé Sam Larry. ó ní wọ́n ó ní wọ́n sọ pé elégùsù ló ra wọn. elégùsù ló ra wọn. anyway. ọ̀rọ̀ yẹn sì wà ń bẹ̀. so ọ̀rọ̀ tí mò ń sọ náà ni pé ìtọ́ fún bá fi múyà ìjáde ìyẹn emergency jáde kì í ṣe pé audio audio west lágbọ́ o <laughs> ojú ìyá ìjáde fídíò ìyá ìdí sọ̀rọ̀ pẹ̀lú ìyá yóò sọ̀rọ̀ pẹ̀lú pé bóyá ariwo àbí èpè o bí ìkìlọ̀ ẹ mọ̀ pé kéèyàn jáde kéèyàn máa kìyàn nílọ̀ mo sọ níbẹ̀ ọ̀rọ̀ mi pé ọ̀rọ̀ tí ìyá ẹ̀ ń sọ láàrin ìyá ẹ̀ àti ọba elégùsì wọ́n mọ̀ láàrin ara wọn pé òótọ́ ni ìyá ẹ̀ ń sọ irọ́ ni ìyá ẹ̀ pa wọ́n ló kùkù ní kùn kó nínú máa mọ́nú ẹ̀ irọ́ ni ìyá ẹ̀ pa kí ọba elégùsì kí wọ́n dìbọn kọ̀rọ̀ yìí kí lẹ́tà jáde láti ọ́fíìsì wọ́n pé ọ̀rọ̀ tí ìyá ẹ̀ ń sọ o ọ̀rọ̀ rádaràda ni ọ̀rọ̀ fíìmù ìyá ìwà. ẹ̀yin olólùfẹ́ wa a ṣì wà lórí ètò etí à ń gbé yẹ̀wò òun náà lè ń gbọ́ yẹn ọ̀rọ̀ tá à ń yiri wò lọ́tẹ̀ yìí òun náà ni lórí ọ̀rọ̀ tí wọ́n lè kan sọ nípa ọba Elégùṣì pé ká kó àwọn èèyàn ńláńlá kan lọ kó bẹ bàbá Mohbad pé torí àwọn àjálù kan ń bọ̀ kó má bàa ṣẹlẹ̀ sí wọn ó dẹ̀ sọ débi pé gbogbo àwọn nǹkan tó bá jẹ̀tọ́ Mohbad tí Wùmí ti ń lò àbí tí ò ti ń lò ẹ̀rọ ẹ̀ka àsán o. ẹ̀ka àsán o láti UK ni o. UK lẹ́yìn náà tún ti pè ara UK wọ́n fẹ́ jẹ́wọ́ pé UK fẹ́ jẹ́ ọ̀pọ̀ ọ̀nà gbọ́ wájú ó tún di mẹ́ta UK náà tún ní ẹ bá mi kí àyè bọ̀bọ̀ mo máa ń gbádùn ètò wọn máa ń gbọ́ bó ṣe máa ń ṣe analysis in fact jọ́nálìsì ló yẹ kán lọ kán lọ kán lọ ṣe. jọ́nálìsì náà ni wọ́n <laughs> jọ́nálìsì náà ni wọ́n agbẹjọ́rò lè fẹ́ sọ ẹ mọ̀ pé èèyàn méjì ló ń rojọ́ jọ́nálìsì àtàgbẹjọ́rò agbẹjọ́rò ẹ ẹ ẹ so sẹ́rí nǹkan tó wà bẹ́ẹ̀ ni pé fídíò yìí látàná mo ti mo ti bẹ̀ sí gbọ́ fídíò mo gbọ́ ẹ̀mí gan fẹ́ sẹ̀ǹdì ẹ̀ sí ìpẹ́kẹ̀ analyst tí bí kìíní yẹn ṣe jáde tí ó ti yẹ yín sí. ṣe rí gẹ́gẹ́ bí màmá yẹn bó ṣe sọ̀rọ̀ tí ó ti yẹ yín sí ẹnìkan náà dẹ̀ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan pé ṣe rí oògùn tó bá fún yàn tó bá jọ owó yẹn tí ò bá pọ̀ kò ní jọyàn lójú bẹ́ẹ̀ táwọn tó bá ní bóyá wọ́n fẹ́ gba bíi ten thousand èèyàn sáré kó yẹn sílẹ̀ hmm. ṣó yẹ yín sí pẹ̀tẹ́ oògùn one naira so èèyàn máa wù á fojú kọmọ náà ìsẹ̀ yìí hmm. bẹ́ẹ̀ nǹkan tẹ̀mí kan rí lọ́rọ̀ yẹn ni pé ó jọ gàtẹ́ kò jọ gàtẹ́ ó fẹsẹ̀ méjèèjì tiẹ̀ gàtìrò tẹ́rí gbogbo lórí petition lórí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ màmá yẹn bó ṣe sọ̀rọ̀ ó sọ débi ó kó tiẹ̀ nínú báíbù bí màmá yẹn dẹ̀ ṣe ń kó tiẹ̀ ẹsẹ̀ nínú báíbù ló tan mọ́ ọ̀rọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ pẹ̀lú Mohbad pẹ̀lú ikú Mohbad pẹ̀lú ọmọ tí ọmọbìnrin yẹn tó bí tó lóyún tó bí so gbogbo kínní màmá yẹn dẹ̀ fẹsẹ̀ bíbélì ń tọ̀ bẹ̀ẹ̀tì tí ọba Ẹlẹ́gùṣì tó bá ní pé rárá tí ò bá jáde because tó bá yẹ pé nǹkan tó yẹ pé kí ni ó yẹ kí ọba Ẹlẹ́gùṣì ti jáde látijọ́ yìí kó ti di bọ́ǹgì ẹ̀ hmm. bẹ̀ẹ̀tì tó bá yẹ pé kò jáde ṣẹ́rí ọ̀rọ̀ DNA ọ̀nà DNA kí baba Mohbad kọ́ máa tiẹ̀ wulẹ̀ wádìí lọ bọ́ DNA mọ́ kí baba Mohbad kan kan kan ṣàgbẹ́jẹ́ mọ́wọ́ gbogbo ohun tó ń lọ kọ́ ṣàràfilẹ̀ bẹ́yẹn wọ́n sọ̀nà bí wọ́n ṣe máa gba ìdájọ́ lórí ọ̀rọ̀ ikú Mohbad so tí ọba lẹ́gùsì bá ní rárá òun ò mọ nǹkankan nípa ẹ̀ kò lè dọjọ́ iwájú kí bàbá Mohbad kan claim ọmọ yẹn so ṣé ẹ̀ ń gbálà yìí mi ń sìn. à ń gbọ́ yín dáadáa sàn. claim ọmọ yẹn ẹ pé kan claim ọmọ yẹn pé ọmọ ọmọ àwọn ni kan claim ẹ̀ so kó dẹ̀ wà nú rẹ́kọ̀dì tó yẹ pé lọ́ọ̀yà máa sáìn yẹn so tó bá dọjọ́ iwájú ọba elégùsì ò lè wá jáde mọ́ kó wá sọ pé òun lòún ní ọmọ so which means pé gbogbo ogún tó jẹ́ Ogun Mohbad orí ọmọ yẹn náà máa fi gbogbo ogún yẹn náà máa fi lé lórí ṣé ó ti yẹ yín sìn sùkẹ́ kò sẹ́ni kankan tó lè claim ẹ̀ kò dẹ̀ sẹ́ni kankan tó lè claim ọmọ yẹn hmm. yàtọ̀ sí ẹbí ẹbí bàbá Mohbad so ibi tẹ́mi rí lórí ọ̀rọ̀ yẹn nìyẹn so bẹ́tọ̀ gàbẹ́ Ọbalẹ́kùn tó bá jáde sìn tó bá sọ ife ìwẹ́ kò sí nǹkan tó ní kò sí nǹkan tó látúnṣe ṣé ó ti yẹ yín kò sí nǹkan tó látúnṣe pé ẹnìkan mo ga ju ibìkan lọ pé kò sí ẹnìkankan tó ga ju nǹkan kan lọ because ọba elégùsì ní bó ṣe wà kò tí kò láròlé nǹkan tí màmá yẹn dẹ̀ ń try láti sọ wọ́n ní òwe lẹ ṣe ọ̀rọ̀ ọ̀rọ̀ lẹ ṣe òwe tí ọ̀rọ̀ bá sọnù òwe la fi ń wa hmm. ìyá tó sọ̀rọ̀ kò bójú ó dẹ̀ gbójú ẹ̀ síta kẹ́ ẹ fi mọ̀ pé lóòótọ́ ilé èké àwọn wòlíì wà bẹ̀tí kí ìyá yìí tó lè máa sọ̀rọ̀ tó dẹ̀ sọ orúkọ ẹ̀ gangan ṣe mọ̀ pé kò tiẹ̀ kò gbogbo orúkọ ó tún dárúkọ Wùmí gan fúnra rẹ̀ ipe Wùmí tó wà ní pé kí ni kó gbé ohun olóhun fólóhun kólúkálukú ó gbé fóhun fólóhun ni so kólúkálukú kan dẹ̀ yanjú nǹkan tó fẹ́ yanjú láàrin ara wọn kí gbogbo ẹ̀ ó tán síbẹ̀. Hmm nǹkan tẹ̀mí rí lórí ọ̀rọ̀ yẹn ni ẹ máa bẹ́ tó bọ̀. ẹ ṣeun sá ẹ ṣeun bàbá ẹ ṣeun tó ayé bẹ̀gbẹ̀ wọ́n ní ọ̀rọ̀ yìí ó fẹ́ dàbí ọ̀rọ̀ pé tó bá kọ wájú sí kò ta ni ó bá kọ yẹ̀ sí ọ ó bá ti wá kú ọ nìkan. kò wá dúró ara rẹ pa. torí àwọn nǹkan tó bá ti jẹ mọ́ bíi ìran pé wọ́n ríran ẹlòmí àròkí báwo ni wòlíì kankan ṣe jáde ṣùgbọ́n ẹ ti parí ọ̀rọ̀ ẹni nínú ọkàn àwọn méjèèjì. ìyá yóò rí náà iṣẹ́ tó lọ rẹ̀ ni kò náà ní ẹ̀lú ẹ̀ka sọ tọ́lọ̀ bá rán yẹn ṣẹ́ ẹ̀yin rédíò yín lẹ̀ rédíò yín ti láàrú ju fọ́ọ̀sì yín lọ. tọ́lọ̀ bá rán yẹn ṣẹ́ bẹ́ẹ̀ pé wọ́n ń sọ̀rọ̀ sí ẹ̀lú etí tẹ̀ẹ̀dẹ̀ díìlì báyìí iṣẹ́ tí ẹ̀yin jẹ́ ẹ̀lú ẹ̀yin rédíò yẹn sílẹ̀ kẹ́ ẹ má máa gbọ́dọ̀ bú voice mo ti yí rédíò mi sílẹ̀. ẹ ṣeun apá abúlé yín wà sá. Côte d'Ivoire ni mo wà báyìí. Côte d'Ivoire láti Africa Coast. Hmm. à ń bọ̀ àsọdọ̀ yín àníṣe ní Côte d'Ivoire láfrica Coast ní January end lágbára ọlọ́nkẹ́ máa retí wa. ok ṣeun gan lóòtú. tó ẹ bá wa dá sí i. ah olóòtú àwọn yìí ga o. <laughs> lákọ̀ọ́kọ́ lákọ̀ọ́kọ́ náà àkọ́kọ́ tí mo ń pè sórí ètò náà ni. ẹ ṣeun sá. ẹ ṣeun sá. ah ọ̀rọ̀ lè gbà láti ìgbà tí mo ti ń gbọ́ ọ̀rọ̀ yín mò ń sọkún o. Hmm. mo Mohbad o mẹ́ẹ̀ hmm. tí mo bá ń gbọ́ ọ̀rọ̀ náà báyìí mò ń sọkún ohun tí mo fẹ́ béèrè ni pé tí ní nàìjíríà náà lọ́hùn àwọn àwọn tó ń kọ iṣẹ́ ọ̀ ní ẹgbẹ́ ni kàn lè kàn lè gba lọ́ọ̀yà fún bàbá Mohbad kọ́rọ̀ yìí kó lè tán olóòtú mo máa tọ́ pè padà. ẹ ṣeun ẹ ṣeun <laughs> o wọn tiẹ̀ gbọ́n gan wọn náà àwọn èèyàn máa náà sunkún gan mọ́ ni. ẹ̀rí ẹ̀rí wọ́n fẹ́ sọ̀rọ̀ ṣùgbọ́n wọ́n wà. Mm, ọkàn wọn ti mm. mi ò sì fẹ́ mi kò tiẹ̀ fẹ́ kán sunkún. bí ọ̀rọ̀ tí màmá tí wọ́n sọ màmá olùtàn sọ lẹ́ẹ̀kan pé à ah, pé ikú Mohbad gan mm. ó dùn àwọn ju ikú ọmọ àwọn lọ wọn ní tó ti ṣẹlẹ̀ sáwọn rí. ẹ̀yin olólùfẹ́ wa ọ̀rọ̀ tá à ń gbé yẹ̀wò òun náà lọ̀rọ̀ wòlíì tó jáde tán tó dẹ̀ fèsì ọba Elégùṣì pé ìran tí ọlọ́run fi hàn òun yẹn olódà but àwa wá rò ó àbí kí n sọ pé èmi especially mo wá rò pé tọ́ba elégùsì bá rí rò tí kò ní rò pé ara àwọn tán wà nǹkan tí wọ́n jẹ. òun náà mo sọ pé olóòtú tí ọmọ elégùsì wa mẹ́pẹ́ irọ́ ni ọ̀rọ̀ yìí nǹkan tí emergency là kalẹ̀ kí wọ́n láti ọ́fíìsì wọn kí wọ́n dìbọ́nkẹ̀. àwọn máa wá rò pé kí ni tàwọn láti máa dìbọ́nkẹ̀ ọ̀rọ̀. ká dìbọ́nkẹ̀ torí orúkọ tí wọ́n ní ẹ̀mẹ́ pé kéèyàn tó lè dárúkọ èèyàn ọba Elewushi kì í ṣọba kékeré kì í dẹ́ṣẹ̀ kékeré ní àwùjọ so kí ìyá tó lè jáde kì í ṣe pé ìyá ìṣe ojú ò jáde o àbí wọ́n kọ́ bá ojú. kápẹ́ ń tọ́sọ̀ bá. ìyá òkú fèsì jáde ó dẹ̀ dárúkọ ara wọn. àwòrán tí ẹ̀dẹ̀ ń sọ ó dẹ̀ ń fi ẹsẹ̀ báìbù wọ́n fi ń bá kí ó dẹ̀ tún dárúkọ àwọn èèyàn nu báìbù tó ti ṣe ẹ̀nẹ̀ sí ó dẹ̀ ń bọ́rọ̀ ìyá yẹn mu. ìyá hmm. ẹ̀dẹ̀ tún bá dé pé wọ́n tún dárúkọ Wùmí ètò àbẹ̀mí lẹ́rù jù níbẹ̀ ni pé tí ọba eléwùjọ bá ṣe nǹkan tí ọlọ́run nìkan ṣe pé kò sí nǹkan tí ò ṣàtúnṣe mbẹ̀ ah. ipe àìwá ṣe ipe ipe ẹ àjálù tí ó mọ̀ ṣẹlẹ̀ sí wọn àti generation wọn àwọn òde gbàdúrà kí àjálù ṣẹlẹ̀ sí ọba eléwùjọ àti generation wọn. ẹ̀lú ẹ̀ka sàn ó àgbàdo. alo ẹ̀ka sàn ó Alhaji Quadri. ẹ ṣeun gan ni sà. asalaamualeykum. Ah, akọ abúlé yín wà sà. Libreville ni mo wà ní Gabon. ní Gabon. ìyẹn Prince Adéwálé Fáṣọrọ̀. Prince Adéwálé Fáṣọrọ̀ láti Gabon. bẹ́ẹ̀ni. tó ọ̀rọ̀ rẹ sá o. Hmm, first and foremost náà mo kọ́kọ́ kí yí fún dead woman tí ó kú yẹn. ẹ ṣeun ẹ ṣeun sọlá ẹ ṣeun sọlá. ok tí ìyá bá kú ìyá ló kù ọlọ́run á tún rálá náà ẹ ayé bọ̀bọ̀ báwo ni o ẹ kí ni o mo fi tọwọ́tọwọ́ kí ni o ẹ bá mi ẹ bá mi kí DJ Babs náà o. máa gbọ́ sà máa gbọ́ sà. a tẹ bá wo àtẹ̀yìnwá tẹ bá wo àwọn nǹkan tí mo ti sọ sílẹ̀ òun ló ṣẹlẹ̀ hmm. but mi ò ní fẹ́ gbà yín ní àsìkò. Hmm. kí ọba elégùsì hmm, kó má fi gbígbọ́ ṣaláì àbọ̀rọ̀ là ń sọ fọmọlúàbí tó bá dénú ẹ̀ eh, kó fi yèdénú ọ̀rọ̀ gbéraga ò sí nínú nǹkan tó ń ṣẹlẹ̀ kò sẹ́ni ò lè ti ṣẹlẹ̀ Eh, ọlọ́run ọba ọlọ́jọ́ èdè àbáwá pẹ̀tù sí gbogbo ẹ̀. ọtúbìnrin yẹn sọ right she's very very right hundred percent and eh, tọ́ba ní kó máa fa ọ̀rọ̀ yìí lọ hmm, nǹkan tó so ọmọ ó pọ̀ gan-an ni ó pọ̀ àwọn orúkọ ńláńlá mi wà lábẹ́lẹ̀ tí ò ti jáde tó dẹ̀ sì máa jáde tó jẹ́ àwọn èèyàn akáwọlé rí pé ah, ayé bọ̀ bọ̀ àṣebílẹ̀ ayé ṣe rí. <laughs> àbáyé bọ̀bọ̀ náà wà ń bẹ̀ àbókù ayé bọ̀bọ̀ náà jáde ń bẹ̀ ní kákúlè mọ́. kò síbẹ̀ ṣùgbọ́n a ní àṣebáyé kéré lè bọ́ ọlọ́run ọba tó rọra ń tọ̀ mọ́lẹ̀ náà sí lórí kíkìlọ̀ kí ọba elébùsì kó má fi gbígbọ́ ṣaláì gbọ́ o kí nǹkan má bàa bàjẹ́ jù kí ó má bàa kábàámọ̀ hmm, kó má bàa kábàámọ̀ ọ̀rọ̀ mi ò ní jù bẹ́ẹ̀ lọ báyìí ẹ ṣeun ẹ ṣe gan ni ẹ ṣeun sa ẹ ṣeun praise. ẹ ti ẹ̀rí orúkọ ti yín gan. olóòtú ẹ sọ̀rọ̀ kan níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ kí tó gbàgbé. ok ẹ sọ wípé àwọn wòlíì àti evangelist tó bá jẹ̀yìn dáadáa wọn ní kọ́ síwájú orí mi. Hmm, wòlíì burúkú wòlíì tó dáa àníri mi. wíwà ìyá ìdẹ sọ níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ pé àwọn wòlíì lásán wọ́n ti fa wòlíì rere jẹ. Hmm, hmm nínú àwọn tó ti pè wọlé olóòtú àmà ti rẹ́nìkan kó sọ yìí pé olóòtú ẹ báyìí ká wa jẹ wòlíì yóò dáa ó sọ tiẹ̀ ni hmm. ẹ tọ́lọ̀ bá fi ṣe rán. ó yàtọ̀ sẹ́ni tó kàn jẹ́ tinú ẹ̀ àti ìṣe wọn. àti ìṣe wọn láwọn fi mọ̀ wọn. yẹn ni pé gbogbo àwọn tó ti wo fídíò tí ya ìṣe nípasẹ̀ ọ̀rọ̀ ẹ̀ nípasẹ̀ ìwà ẹ̀ nípasẹ̀ bó ṣe ṣe èyí ó mọ̀ bóyá ó ń jíṣẹ́ ni àbòjì ṣe ta. mi ò dẹ̀rù pé ìyá yẹn ojú ìwé chọ́ọ̀chì ẹ̀ ní ọ̀rọ̀ tó sọ ipa típa tó bá fẹ́ ro nǹkan wá bò ní chọ́ọ̀chì òní báyìí báyìí báyìí. nínú ọ̀rọ̀ ìyá yìí àwọn tó máa rí pé ó ń jíṣẹ́ ni kò jíṣẹ́ tara tiẹ̀ wọ́n máa rí bẹ́ẹ̀ lọ́rọ̀ tẹ́ bẹ̀rẹ̀ pé tẹ́ bá jẹ́ wòlé gidi kò ní kọ́ síwájú. kò ní kọ́ sórí tọ́lá ìtàlẹ́ kò mm. tó àti ètò yẹ ó ní kán lọ rectify kán dẹ̀ lọ correct gbogbo tí wọ́n ti ṣe lọ́dọ̀ bàbá Mohbad ṣé ẹ̀dẹ̀ mọ̀ ọ̀rọ̀ yẹn wé lọ́wọ́ hmm. wọ́n dẹ̀ sọ débi pé tí wọn bá ṣe é wípé in tó máa ṣẹlẹ̀ sí wọn àti generation wọn tó máa le. sọ́ba wà ní yín pé. kó bá má dẹ̀ wo ipò táwọn gbé dání lónìí kán máa ru ti àwọn generation wọn. Hmm ẹ̀yin olólùfẹ́ wa ọ̀rọ̀ lẹ́gbọ́n yẹn o nǹkan tí ó jẹ́ kókó ìta ń yiri wò òun náà ni ẹ ti gbọ́ yẹn ìta ń gbé yẹ̀wò òun náà ni ọ̀rọ̀ evangelist tó sọ̀rọ̀ nípa ọba Elégùṣì wípé àwọn àjálù ńláńlá kan tóun fẹ́ kó ṣẹlẹ̀ sí wọn pé ìdí nìyẹn tí òun ṣe jáde tóun ṣe rò wípé kóun jẹ́ iṣẹ́ bí Ọlọ́run ṣe rán òun ó dẹ̀ sọ ṣùgbọ́n ìta ń yiri wò ń bẹ̀ ni pé ṣọ́ba elékùsì ò ní máa rò pé obìnrin yẹn kàn wá nǹkan tí ó jẹ ni ṣọ́ba elékùsì ò ní máa rò pé ara àwọn wòlíì èké tá à sọ pé wọ́n pọ̀ nígboro ayé àwa pé so far so good gbogbo àwọn tó ti ń bá wa dá sí nǹkan tí wọ́n sọ náà ni pé ọba ò gbọ́dọ̀ wù bẹ́ẹ̀ o àfikọ́ bá yà gbìyànjú kó rántí pé ìgbọràn sọjẹbọ rírú lọ ṣùgbọ́n sọpẹ elégùsì òní máa rò lọ́kàn tiwọn pé ìgbọràn báwo nígbà táwọn ò mọ pọ Mohbad obìnrin yẹn ń tẹnu mọ́. fi òwe sọrọ obìnrin yẹn àti ọba elégùsì ọba ok ẹ jẹ́ ká máa fi ìyẹn lọ ká máa fi dágbére lórí abala ètò wa fún ti a tún máa padà wá lábala kejì ẹ̀yin tẹ́ ti wà lórí rédíò wa a fún yín ní orin aládìídùn eléyìí tó jẹ́ pé ẹ máa gbọ́ lọ lẹ́yìn wákàtí kan a tún padà bọ̀ lórí ètò láti wá fún yín ní abala kejì abala kejì tí a fẹ́ wá fún yín òun náà ni lórí ọ̀rọ̀ ti gọ́fúnà babájídé sanwó-olú ọ̀rọ̀ babájídé sanwó-olú ọ̀rọ̀ gọ́fúnà ó tẹ̀ wá lọ́wọ́ o lórí ọ̀rọ̀ òkú mohbad kan náà àwọn èèyàn submit ọ̀rọ̀ tó pọ̀ gan-an adẹnukúta abágbó náà á nà ń bẹ̀fẹ́ yẹ̀yẹ̀ wa ẹ̀yin náà láàsọ fún tí a dẹ̀jẹ̀ kẹ́ ẹ mọ̀ wípé nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí bá ṣe rí nìyẹn tó títí ìgbà yẹn tí a fi pàdé ayé gbẹ̀ngbẹ̀ ẹ̀ẹ́dàgbére fáwọn èèyàn. a kí yín lẹ́ẹ̀kan sí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pé ẹ kú ìfẹ́ ẹ kú àdúrótì ọba òkè kò ní í fi ẹnì kọ̀ọ̀kan wa sílẹ̀ àwa la máa nǹkan nǹkan ò ní ṣe wá kó tó gbà láti pàdé èrè èrè tèmi àti yín ó dàbọ̀. tó ẹ ṣe gan ni tẹ́ ń gbọ́ wa Quadri Hamzat òun ló kọ ẹ ṣeun ẹ kú kalẹ̀. Ah, QHTV láyé bẹ́ẹ̀ máa gbọ́ QHTV láyé bẹ́ẹ̀ máa gbọ́ ilé iṣẹ́ kan ń bẹ tó lálùbáríkà o. QHTV láyé bẹ́ẹ̀ máa gbọ́ o. ẹgbẹ́ polu ọjà ayé wá iṣẹ́ wa. QHTV láyé bẹ́ẹ̀ máa gbọ́ ìròyìn lẹ́kùn oríṣiríṣi láyé fẹ́ máa gbọ́ o. orin agbódùnmù tó yẹ ti ń gbèsè. QHTV láyé fẹ́ máa gbọ́ o. gbogbo nǹkan tó lọ lágbàáyé ni wọ́n sọ fún wa o. QHTV láyé fẹ́ máa gbọ́ o. ìròyìn eré ìdárayá ó ń bẹ̀ lọ. QHTV láyé fẹ́ máa gbọ́ o. gbígbẹ́ ṣayọ. <laughs> QH TV, Accra and beyond.